ire ni mo fẹ́ bàbá lónìí o bójúmọ́ ti mọ́ pín mi níre o bí mo bá jáde lọ jẹ́ kí n ranú gbà bí mo bá wọlé o jẹ́ kí n múre bọ̀ wálé. hallelujah mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pé ẹ kú ojúmọ́ ṣe dáadáa la jí ẹ káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun agbàdúà ọ̀sẹ̀ yìí yóò fọ ayọ̀ sínú ayé wa ìrìn àjò ẹnìkọ̀ọ̀kan yín lọ́sẹ̀ yìí ayọ̀rí sí rere lópin ọ̀sẹ̀ yìí ẹ ó fò fàyọ̀ èèyàn lọ́jọ́ bí ẹ kú ọdún ẹ kú ìyèdún ọba mímọ́ ọlọ́jọ́ òní arántí yín sí rere gbogbo ẹnikẹ́ni tó ń sọjọ́ bí tó ń wo wípé kí gan-an ni ń dùn mí nú ọ̀dà nírìn àjò ọdún tuntun yìí ọlọ́run ó pa ọ́ lẹ́rìn ayọ̀ ẹ̀gàn yẹ tí ń gba ọlọ́kàn jẹ́ lórúkọ jésù ọlọ́run ó sọ dògo agbára àti ogun àti májẹ̀mú tó mú kọ́ ọmọ ka ọjọ́ orí ṣùgbọ́n tó rí àṣeyọrí kà májẹ̀mú yẹn bàjẹ́ lónìí àṣeyọrí tó ṣe é mú yan gan nínú ọdún tuntun yìí tó wọ yìí ó máa jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni kò rí lórúkọ jésù olúwa ìwé àìsáyà orí fifty four ẹsẹ̀ four òun la fi rán mi sí ẹ̀yin èèyàn mi láàárọ̀ yìí Isaiah orí fifty four ẹsẹ̀ four bíbélì wípé má bẹ̀rù nítorí ojú kò ní tì ọ́ má sì dààmú nítorí a kì yóò dojú tì ọ́ nítorí ó gbàgbé ìtìjú ìgbà èwe rẹ o kò sì ní rántí ẹ̀sín ìgbà tí o jẹ́ opó mọ́ hallelujah èèyàn á máa dé ìkóríta kan nínú ayé tí ẹ̀rù máa bàyàn pàápàá jùlọ nígbà téèyàn bá wo sàkún rẹ̀ pé ah ìtìjú ló ń bọ̀ yìí ẹ̀gàn ló ń bọ̀ yìí ẹ̀rọ wa máa bàyàn torí yorùbá gbàgbọ́ wípé ikú ó yá ju ẹ̀sìn lọ yorùbá gbàgbọ́ pé ẹ̀sìn ò dáa ṣe mọ̀ nígbà míì tẹ́lómìn bá wo ẹ̀sìn báyìí a lọ gbóògùn jẹ yorùbá gbàgbọ́ pé ikú bẹ́tà ju kéèyàn ṣẹ̀sìn lọ tí mo bá rí ẹnikẹ́ni tó wà nírú kòríta bẹ́ẹ̀ lónìí olúwa ló rán mi sí ọ pé má bẹ̀rù ojú ò tì ọ́ má o a kì yóò dojú tì ọ́ hallelujah dolúwa fi rán mi sí ọ̀nà kínní kan tí mo fẹ́ kó o ṣe ó ní pé gba ọlọ́run gbọ́ gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ lẹ́nu mi olúwa sọ wípé kó o má ṣe bẹ̀rù ìkóríta ìsìnjú tó wà yẹn kò ní í ṣẹlẹ̀ olúwa ó ràn ìrànwọ́ ńlá kan dìde sí ọ wàá dẹ̀ yín lọ́n lógo fọkàn rẹ balẹ̀ ọ̀sẹ̀ yìí ní tí wọ́n rò pé yọ pa ọ́ lẹ́kún yẹn ẹ̀rín ló máa yọrí sí begin to laugh rejoice because the integrity of God cannot lie it is well with you in the name of jesus ó yẹ tẹ́wọ́ ẹ jẹ́ n súre fún yín ní orúkọ jésù kristi ojú ò ní tì ọ́ ẹ̀sìn tó ń wò lọ́ọ̀kan yẹn kò ní dé ọjọ́ ẹ̀sìn rẹ ò ní kò ní orúkọ jésù ẹni tó kú tó jíǹde ńjọ́ kẹta tí ayé fẹ́ fi ṣẹlẹ́yà ṣùgbọ́n tí ọlọ́run gbé ògùn jáde tí ò ṣẹ̀sìn tó bá rí bẹ́ẹ̀ láàárọ̀ yìí gbogbo ẹ̀yin tí òjò ẹ̀sìn yín ṣú mo kéde òjò ẹ̀sìn yẹn ò ní rọ̀ òjò àánú àti ìrànlọ́wọ́ ló máa rọ̀ sórí ayé yín ẹ̀ẹ́dẹ̀ fò fáyọ̀ gbàdúrà fẹ́nìkan tí ń gbọ́ mi láàárọ̀ yìí àwọn tó ń fi òní rẹ ṣẹlẹ́yà kọ́sẹ̀ tó parí lórúkọ Jésù ayé rẹ máa gba ìdọ̀bálẹ̀ wọn gbogbo àwọn ọmọ èèyàn tó mọ ìpìlẹ̀ rẹ tí wọ́n mọ ìtàn rẹ tí wọ́n á ń fìyẹn lé olóore dànù láyé rẹ gbogbo wọn pátápátá òní wọn ṣẹlẹ́yà ìwọ tó ń gbọ́ mi yìí òní ṣẹlẹ́yà o lórí ọmọ yẹn òní ṣẹ̀sìn yóò sì dára fún ọ gbogbo ẹ̀yin tí ara nì ẹ gba ìtura gbogbo ẹni tí àìsàn ojú ń dà láàmú ọlọ́run ìmọ́lẹ̀ kó wò yín sàn kó dára fún yín gbogbo ẹ̀yin tí wọ́n fi kú tírẹ́tìn lójú oorun lójú àlá lórúkọ Jésù àánú kó kó yín yọ ẹ̀yin aláboyún ẹ ó bí wẹ́rẹ́ kí Nàìjíríà ní àlàáfíà kí ayé rẹ náà ní àlàáfíà ilẹ̀kùn tó o bá kàn lọ́sẹ̀ yìí kó ṣí fún ọ yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ lópin ọ̀sẹ̀ yìí wàá fò fáyọ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa àmín èmi ni tiyín tòótọ́ Jeremiah ọmọ Òkunlọ́lá láti the African Church Solution Camp àlàáfíà ni fún yín. ire ni mo jí rí ire ayọ̀ lọ́wọ́ olúwa ire àlàáfíà èmi ti rí rẹ̀ gbà èmi ti rí rẹ̀ gbà ó rà wá bá o èmi ti rí rẹ̀ gbà.